ṣe mọ́ọ̀chì ni. kò ṣe mọ́ọ̀chì rárá. mo wà tó mo plan ní mo gbọ́ ẹgbẹ́ ṣe kò sọ lọ́rọ̀ ní mi ìrówó mi ìrówó yẹn owó yẹn wọ ni mi jẹ́ mo wá ẹgbẹ́ ṣe wẹ́ẹ̀lì ni. ọ̀nà mi mọ̀ ọ̀yọ̀kọ̀ tí mo promise wọn màá mi sọ pé mo kẹ́tẹ̀ fún wọn tó wá jẹ́ pé mi ò wá rí mọ̀ tẹ́ mo lè lò níbẹ̀ jẹ́ pé mi ì ní lọ nìyẹn ó yẹ kó wà táwọn ọmọ rẹ máa lọ nìyẹn wálé ti béèrè mi ẹ̀yẹ mo ṣe travel kò jù bẹ́ẹ̀ náà lọ. àwọn ṣe gbogbo ṣe gbà. ìwà nípa máa ṣe náà nìyẹn ìyẹn gbọ́dọ̀ pàdé ọgbọ́n plant mo ní fún wọn kọ́ lọ́jọ́ kó wọ́ọ̀kì ẹ ọ̀rẹ́ tó pè mí straight number yẹn. hello. hello. ṣé mr kọ́ládé nìyẹn. yà kọ́ládé ló sọ̀rọ̀. láti the magic company láti ń pè mí. o ẹ ká sùn. ẹ rọra sùn báwo lè mú. yà really. yes yes yes. ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wow wọ́n ti award contract yẹn fún mi ah thank you lord ah inú mi dùn gan ẹ ṣé gan ẹ ṣé gan mo really appreciate yín gan ah, ah, ah ẹ ṣé gan tomorrow morning màá ṣáájú yín níbẹ̀ ah màá ṣáájú yín níbẹ̀ màá ṣáájú yín níbẹ̀ alágbára màá ṣáájú yín níbẹ̀ ẹ ṣé gan yà ẹ take care. see that I love this ọlọ́run ti Seriously? yes my contract mo ti ń pọ̀ ṣó láti jọjọ́ tí ò bọ̀ sí mi lọ́wọ́ ọ̀nà pè mí fún mi ó ti bọ̀ sí wọ́n ti check Lola? Oh, bá check lọ́la. Oh, ah, bọ́lọ̀ ṣe máa ń ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ro wedding yẹn pin pé kí ló fẹ́ ṣẹlẹ̀ èmi làwọn ìgbójúlé hmm. wo jẹ́ ká gbé ẹ̀ pàtì kí ló nílò fún. no i need that paint time dandan nìyẹn. máa ọ̀dà jewelry mhm. bàtà dẹ́n mo aṣọ kan online ọmọ. ṣọgbọ́n tó máa ṣe mhm. gbogbo ohun tó bá ti nílò nǹkan táwọn ọmọ bá ti nílò lísì gbogbo ẹ̀ tí n bá ti gba check lára ọ̀la mhm. àkọ́kọ́ fún yín lówó tí yín ná ó yẹ bẹ́ẹ̀ yẹn dẹ̀ máa ṣẹ́tù jíde àti ìyàwó ẹ̀ oh, ṣó yẹ màá dẹ̀ ṣe wá mú nǹkan tí next. oh it's good for celebration darling. ó bọ̀ kémi náà máa ń like a celebrate irú nǹkan bẹ́ẹ̀ yẹn ah. àyàkó wá jẹ́ bed celebration. Ah, you know i'm good in that aspect. oh wà good to me. Oh. ẹ̀bọ ní gbogbo ẹ̀ ṣé kò sáà mú mi yàrá wa. mọ̀ yàrá wa. Ah, sọ fún ọ̀pá fẹ́ bísí díẹ̀ lẹ́kàn lọ sí rúùmù wọn ibi tó ń kú sọ̀rọ̀ àmì ẹ̀ máa lọ. Tolani. Let me have my phone there. Shotiri? Yes, ma'am. I want to call your dad. You know where I want to And it's almost late. Oh, my look at the time. Past six. Come on, I'm sure if you're.

hàn ní pì kán dẹ̀ máa fún òpè fún òun ring. àti gbọ́. nígbà me ni kò wá. owó ó ti kọ́ ti kọ́ mi. 欢迎你。 I want something that will lead to marriage, like 100% commitment. Someone that will care for me and love me. Like. Ṣọ̀rẹ́ mo tún sọ, òótọ́ ni. Ṣọ̀rẹ́ gbogbo nǹkan láyé yìí ó wà lọ́wọ́ a married man. Yes. And I love you with all my heart. They want tí mo ti rí ẹ ni And if for my wish, I wish you could be my wife. And nothing can stop that ṣòyẹ ṣùgbọ́n mo fẹ́ kọjá ká ṣe kinní kan akẹ́kọ̀ọ́ fi ìrìn àjò yẹn sọ́wọ́ ọlọ́run wò adùn ṣe bí nǹkan tọ́lọ́wọ́n bá mi lọ́wọ́ sí aṣòro ṣe bí nǹkan tí elédùnmarè ò fọwọ́ sí rárá I believe with God everything will be very okay. Yeah, sure. So yeah, so fọkàn balẹ̀ kò ní séwu. I'm a man of myself and no one can control me. Èmi mo ní finance nínú ilé mi. Ó yẹ bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n tètè máa lọ àwọn ọmọ mi ní ìròyìn tó fẹ́ kà nírọ̀lẹ́ sọ pé àwọn tó bá ti ń ṣiṣẹ́ ìròyìn báyìí kọ́kàn fún wa láyè ni so um, a lè ríra mọ́lẹ̀ ni but máa try at all cost máa gbé ẹ lọ́la so a jáde lọ́la so I love you. I love you, mama. Máa sẹ́nu ó sínú àkáǹtì. All right, dear. Take care. All right. mo fẹ́ sáré dé ọ́fíìsì báyìí àwọn ọmọ mi ní news tó fẹ́ kà nírọ̀lẹ́ so tí n bá ti kó lọ ọ́fíìsì máa bẹ gẹ́tò ògùn ń bọ̀ ìwọ ṣáà tẹ́kẹ̀ ara ẹ̀ kó tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn ẹ sọ ara. ọkọ̀ ìfẹ́ làjọwọ̀ wáyé hmm, ibùdó yìí. dá wa ní dọ́ta ń lò fẹ́ o. omi ìfẹ́ lájọ bí ìwẹ̀ wá òtútù fẹ́ pa wá olólùfẹ́ jẹ́ kájọ lò fẹ́. kí ló ṣe é sìn bọ́ẹ̀ kọ́kọ́ mo ṣe jákè tó kù lẹ́nà. meeting ni mo ti rí kọ́ lẹ́yìn mo láti stop meeting yẹn ni báwo ló ṣe ń fi ò báyìí. ṣé o ti wá dókítà ọmọ a ní láti pé dókítà nìyẹn mo máa ń láti wọn ṣé o ti jẹun àgbà tó o ti jẹun báwo ṣe wá fẹ́ lóògùn tí mo rà wá. ẹ̀bí akínbẹ́ parí ẹ̀ ń bá yẹn lẹ́gbọ́n bẹ parí wàá wọlé lọ àbí yẹn gbà gbé wọlé lọ lẹ́gbọ́n bẹ parí níjẹ́ máa gbé wọlé yàrá. nìkan bóyá kò sinmi díẹ̀ rẹ̀ mo sì máa kọ́ ọmọ. níbo ah n ṣe mọ́rùn. kí ló lè ṣe ń sìn. ló kàn bá mi jù. ẹ̀rọ kíkì ni. kí wọ́n lè rí. ẹ̀ tó bá lórí kí ló lè ṣe. mi ò lè ṣe ń rùn tó wọ́n sọ fún mi àti kékeré ń sọ fún mi pé tí bá lóyún kí má ṣe báyìí jẹ bẹ́ẹ̀ hmm, tí bá dán òun pẹ́rẹ́ kọ́tà sọ̀rọ̀ kálọ̀ wá sùn. 啊，就所以就这样。 kò sí kó tó máa pa àgbà táàjẹ́ bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀ mm-hmm. ìwọ kan lóyún sórí tí n bá gbọ́ pé o lóyún mm-hmm. ó yẹ tí dókítà confam pé o lóyún máa fún ẹ ní three máa fún ẹ ní two hundred thousand mi ṣe rí tí oyún yẹn bá pé three months ẹ máa fún five hundred thousand. tí oyún yẹn bá tún wá lọ tó bá lọ pé six six months máa fún one million naira. Ah, wá ṣe. ní sòrò jẹ́ kí n sọ tán. wá ṣe. jẹ́ n sọ tán. sórí tó bá wà lọ bímọ lásán tó bí ọmọ obìnrin béèrè fún nǹkan tó bá fẹ́. Dubai yẹn ló kéré jù tó bá bí ọkùnrin. Mm bẹ̀rẹ̀ fún nǹkan tó bá fẹ́. ọlájẹ ti pa mí jẹ́ ká ṣe. tó bá wá bí ìbejì ah, mo ń bọ̀ ọ̀rọ̀ mi. stupid. wà lẹ̀. lẹ́fọ̀ọ́ rírò àti sọtẹ́gùn dínà níṣẹ́ mọ́. kò sí rice ni. your rice wa. ẹ jẹ́ kí n jẹ rice. ok ṣe rice was lẹ́fẹ̀ẹ́ ní abẹ́fọ́ rírò ní ibi jẹ́. ẹ̀fọ́ rírò wà òkè. ok ọ̀ní ẹ ti ẹ̀dúró léèrè ibi tí mo lọ kí ni outcome mi and then ni i'm not feeling fine ẹ̀ bèrè lọ́wọ́ mi bí ẹ fi mí wo má bínú jàre mo ti gbàgbé ni. kí n má bínú. ẹ nà. as a responsible husband. ọmọ kẹ mo busy. ọkọ tó ń ṣẹlẹ̀ ń lé yín. mo busy nǹkan tó fà á nìyẹn má bínú. kí má bínú. má bínú mo ti gbàgbé ni. kí má bínú. má bínú mo ti gbàgbé ni sẹ́nà dáhùn mo busy nà. husband material. ah kí n tó fẹ́ gbà sí má bínú mo ti gbàgbé mo ti gbàgbé tó ṣe èrè. idiot. lóyún mo ní kò sí. idiot. ó já wèrè ni. ọ̀gá mi ẹ bá bí. wàá ṣe kéésì fún mi. mo sáré fi. èmi náà ní káyìn kí n sáré fi dígí àbújẹ ibi tẹ́jà ara mi ṣe ni. wàá ṣe kéésì fún mi ọ̀gá ẹni mo fẹ́ jáde. ẹ bá bí mi ọ̀gá. ìjọba mi kọ́ àwọn yìí dé sùn. mo ti sọ fún ẹ pé ọ̀nà ibi tí mò ń lọ sí kò gba ọ̀nà wọn lọ rárá. ọ̀nà mi ò gba ọ̀nà wọn ó yẹ bẹ́ẹ̀ yẹn kó wọn lọ fúnra ẹ ẹ̀yin ọmọ ó máa kó yín lọ fúnra ẹ̀ ó yé mẹ́yìn ẹ gbà bóyá máa fẹ́ ra nǹkan lọ́nà ẹ wo ẹ gbà ẹ má nìjẹ̀ bí ẹ máa fẹ́ ra nǹkan ó máa kó yín lọ. ọ̀gá ọ̀gá ọ̀gá wọ́n ṣépè sọ ẹni. ọ̀gá ẹ má bínú ọ̀gá ngbà ngbà ngbà mo fẹ́ ṣí géètì ńsìn mo gbọ́ tẹ́yìn àti màdàmú jọ ń dráàgì Hasan kan tí ó wà dàgébù ngbà ẹ mọ̀ pé ara màdàmú òyà ẹ wá tún ní kán mọ ọkọ ọmọ lọ ṣèbọn kọ́bọ̀ gìnìrè àbí kí náà máa fọkọ̀ ṣe wọ́n máa fi rìn kọ́ ni ẹ wà lé ìgbémọ̀ kẹ́ẹ̀kẹ́ ẹ gbá àwọn ọmọ kẹ́ẹ̀ gún ọ lọ lẹ́sìn kẹ́ẹ̀ mọ̀ kún ọ lọ lẹ́sìn. sọ mo láìkì ọ̀rẹ́ mo láìkì mi. máa bọ̀ ọ̀rẹ́ máa ń wọ̀ mí létí ọ̀dọ̀. ẹyin wọn á dùn eré náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n gbà mí jẹ́ pé ẹyin náà máa ń ṣe kíní sí wàyà. sori nígbà míì tó bá ń sọ̀rọ̀ inú mi máa ń dùn gan. ẹ mọ̀ ẹ mọ̀ kò rí ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ẹ mọ̀ kò rí ẹ̀. lọ sí géètì fún mi máa fẹ́ lọ sí géètì fún mi ah, lọ sí géètì fún mi wọ́n sì ti pẹ̀lú sí géètì máa fẹ́ ó dá wọlé ni. ẹ ti ti baṣu bàbá ẹ lọ bàbá mi jẹ́ ẹ ti baṣu bàbá mi jẹ́ àbí ah, ń bọ̀ gà sọ. Oh. Oh, okay. n try àti wàá kú ìdarí. look stress ló ṣẹlẹ̀. nàìjíríà gan look stressed. I kan la wa stress iṣẹ́ yẹn pọ̀ ọlọ́run àwọn record investigation of tó wò wá láwọn yẹn yẹn Yeah, yeah, máa yìí kò jẹ́ This n sinmi ó fẹ́ fi fóònù pa one wàhálà in fact ọlọ́run sùúrù ní díẹ̀ díẹ̀ ń bá ara obìnrin wà láwa pọ̀ báyẹ máa ń ṣe nìyẹn tó bá ti fẹ́ gbà kó bá yẹn jù tó sọ ti kàn. kò sọ̀rọ̀. kí wọ́n á jẹ báyìí. Ah, anything tí máa ti rí mi o bọ̀dẹ́ kó jẹ kó wà very okay sọ yìí ọ̀gá ilé wúyẹ nínú. ẹyí for you. ọ̀sán àwọn àmì lọ́ba bá bí wíkẹ̀ ṣá. ètùtù bá wà kò sóra feel better dear dear and things still remain the same ọlọ́ọ̀ṣà ló wà ẹ̀sùn. báwo lẹni ṣe ti sọ fún ọkọ yín àwọn nǹkan tí dókítà sọ. ọkọ ṣá ṣàrójú wọn lè nílé wọn tẹ kí ẹ ń pa bọ́mọ ṣe ń lù wọn fáwọn anybody ni wọn kí ẹ ń pa anybody sọ àrójú wọn lè bá wọn sọ̀rọ̀. Ma try kí n pè wọ́n. Màá pè wọ́n màá bá wọn I appreciate that. Ṣèwọ́ the má room. Because tẹ́ bá ronú ṣe mọ̀ pé condition yẹn ó worst. Ṣèwọ́ try and calm down. Everything will be fine. Ìbéèrè mm-hmm. o. Ẹ ṣe ìbẹ̀rẹ̀ tó pẹ̀lú. Ẹ ṣe. Màá pẹ̀ kọ́ yín màá bá wọn sọ̀rọ̀. Kásìlò máa appreciate it. Ìdẹ̀bílẹ̀ ìfẹ́ wọn máa bọ̀. Ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́ náà ẹ jẹ́ máa lọ mo ṣe lọ́dọ̀ àwọn clients kankan tí olólùfẹ́ mo fẹ́ ọ nígbà ẹ̀rùn nígbà òjò olólùfẹ́ mo fẹ́ ọ o. ìfẹ́ òde kò sílẹ̀. mo fẹ́ràn tinú tinú ṣùgbọ́n mi owó tí mo ní ti rẹ̀. ọ̀dọ̀ yìí tí mo lọ sí mi mo bí àwọn ẹ̀dùn kúrò mi rẹ̀ mo pé times ló dùn báyà kọjá kiri àwọn kọ̀ọ̀kan tó bá sì dọ̀la bàbá ah, ok. pè mí kàn. ó mà ló ń pè mí jáde. ẹ gbé náà ó mọ bó tó fẹ́ sọ náà. ẹ lọ bá kà àtọ̀ next. Kí ló ń pè mí? Mísìlì pé ní àwọ̀ ẹ̀. Miss sọ pé rárá. rárá Hello? Tọ́lá how are you? Yeah, I'm good and eh? you? Yes, I told your mom I won't be coming home this weekend. Olha quantos ralos. Aí. Olha a China. Olha isso, muito bom. Olha como é que bem. Just tell us to take care of ourselves. ni ẹ súré. dókítà mi ló pè wá ó ní ara mú mi ò yá. lórí orísun ọ̀nà. kí ló dé. ó lè máa ń pètè nípa àwọn òyà ní aníkà mi máa pè mí kí n lè wá sílé kò sọ̀rọ̀ mẹ́rin. láti ẹ̀bùn you have to just go see her. hello kò sọ̀rọ̀ mẹ́rin. Yeah lórí sí wáṣẹ wá fi opportunity ra o. o fẹ́ jẹun àbí kí n kó jẹ yẹn sílẹ̀ kí n máa jẹ lọ jẹun kó kú lọ kàn. rárá nà ọ má bẹ̀rẹ̀ I must try so àgbẹ̀ musa pé woman yẹn one four minutes of time So bá lẹ́sìn kọjá àwọn ọmọ I'm ọmọ yẹn ti gbogbo so yẹ but màá try try So at least kò check lórí bóyá ṣe nà níbi dà fún dín wẹ ọ. kò sí wàhálà i check on them. try please. try yẹ. kò ní Adios. What's up? How you doing? Hi. Chidi. Báwo. Kọ́ládé. Ṣé wọ́n lè rí lè wọ́n yìí ṣá? Eh, ikú rẹ̀ láti you can't even bother to call or text. Man is unfair. Ìyàwó àtọmọ wà ń lé ẹ̀ tí ẹ̀ bọ́dà àti pè wá. Òwò má bínú iṣẹ́ ni. Iṣẹ́ yẹn pọ̀ lọ́rùn mi nìkan. And mọ́sọ̀ tí mo yẹn ń kó ní meeting kan from one meeting to another meeting ni. are you telling me pọ́n pín yàn ní family sílé. kò mátà kò mátà tó yẹ iṣẹ́ yẹn ó ó wà níbi kan ju ibì kan lọ ṣó yẹ bẹ́ẹ̀ yẹn. okay at least ó yẹ kẹ́ ẹ lè pè ọ́ test pé mi ò lè wálé as a responsible husband. má bínú níbi tó ṣe dé mi ní orí ọ̀fẹ́ àti sọ pé mo fẹ́ mú fóònù bí mo máa fi pè rárá má bínú tọ́lá ṣèyí báwo ń ṣe wá òkè. Okay ṣé ti jẹun ẹ tí sùn da ẹṣin wo fíìmù o mo ní láti rest I need to rest I'll see you guys tomorrow. bí ara bá kọ̀ ní bí ẹ̀bí bá kọ̀ ó mọ̀ pé ìfẹ́ ò lè bọ̀ orí sílẹ̀ mo fẹ́ràn tinútinú hùn mi gbogbo tí mo ní tìrẹ ni eh, mo fẹ́ràn tinútinú. Mamá India te lo la por ahí más gari. Amango. Àní? Ẹ ti See, like I said, I'm not hungry. If you pa me, And if I all ebi bá pa mí, màá jáde lọ síta lọ jẹun. Yeah, that's the fact. Now, get this to your score. Mo fi orúkọ Ọlọ́run bá bẹ̀ẹ́ mo fi ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀bẹ̀ má sọ oúnjẹ fún mi nínú ilé mọ́ ó yẹ bẹ́ẹ̀ yẹn má sọ oúnjẹ fún mi nínú ilé mọ́ tẹ́bí bá pa mí àbí tẹ́bí ń pa mí nínú kí n jẹun wá láti ta àbí kí n lọ síta lọ jẹun má ṣe kan bẹ́ẹ̀. ni mo ṣe. ṣé mo sọ pé o ṣe nǹkan kan ni you did nothing wrong na máa gbọ́ máa gbọ́ tó bá kàn sọ pé òun ṣe wàhálà sóúnjẹ fún mi òun waste effort yẹn ni ó yẹ bẹ́ẹ̀ yẹn má ṣoúnjẹ fún mi mọ́ tó bá ti fẹ́ rí wàhálà nínú ilé ò ti gbọ́ tí mo sọ bẹ́ẹ̀ màá rí ilé tàjà yìí. Mom, leave daddy alone. He will Come and get our own food. Concern yourself. mo fẹ́ràn tinútinú hùn mi gbogbo ohun tí mo ní tìrẹ ni eh, mo fẹ́ràn tinútinú mi gbogbo ohun tí mo ní tìrẹ ni olólùfẹ́ ò máa gbé ọ̀rọ̀ mi. ó kàn àyà mi ó. ẹ fẹ́ máa lọ sí o pẹ̀lú bó ṣe rí ìdòsí lọ sí church ọ̀wọ́ mìíràn kò wọra ẹ̀ ṣá ọ̀wọ́ mìíràn kò wọra ẹ̀ ó ṣe òun lórí tó ń rò ṣá wà wá jáde ibi ilé wa lọ sí church wọ́n máa fi ẹ́ dúró pé ìyàwó ẹni báyìí nìyẹn o pẹ̀lú bó ṣe rí wọ́n máa fi ẹ́ bú play game àbí kẹ́ máa sun kó kó kó kó kó kó bí ṣọ́ọ̀ṣì wòlé wòlé ń lọ báńkì kó kó kó wòlé lọ ṣọ́ọ̀ṣì wòlé lọ. àwọn ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì kọ ṣọ́ọ̀ṣì owó bó ṣe múra ló ń fi rí. jálẹ̀kùn yẹn o àpà kò já. ìfẹ́ mi. I promise you to always love you. I promise you to give you all my heart. I promise you uh-uh. that no one can take your Ìgbà tẹ́lẹ̀ kí ṣé mi gbọ́dọ̀ fọ ọkùnrin yìí. ni what is it now. ẹ sọwọ mi ń gé ẹ̀jẹ̀ ni. àṣẹ ẹṣọ àkọwọ yín tẹ fọ tẹ kọmí púpọ̀ ni kò ní báǹkì mi wà. kí ló sì ní báǹkì mi wà àṣẹ ah, ìwọ wà ní pé mo fẹ́ ní nǹkan pẹ̀lú ìyàwó mi ni. mi nà ń sọ̀tún mi kúrẹ̀ mi pé i'm not feeling fine because you are not feeling fine now we cannot have anything there together abi. so pẹ̀lú bó ṣe rẹ̀ ní bá mi ṣe dáhìn náà ṣe máa gún mi mọ́lẹ̀ ni. ẹ̀yà rẹ̀ ò dáhìn wá ní kí ká má ṣe kankan. ó ní kò lè wẹ̀. kò lè ṣe kí ni i know you are joking. kò sí wàhálà mo ti bọ̀. ikú nìkan nìkan ṣoṣo ló lè yá wá okay now èmi know. i'm not feeling fine now you just stop it. if àtọ̀ tí má tiẹ̀ wá okay tí mo fẹ́ nínú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ wàá jóbìnrin mi níta. what that's the fact. no no no no no that's the fact don't touch me. Mom, what is happening between you and dad? Dali, do you notice anything? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ là á mọ̀ sí mọ́mi ṣùgbọ́n Ọlọ́run máa ṣàtúnṣe. Ọkùnrin ah, ẹ ṣe ẹ máa bọ̀. Ẹ ṣe ọkùnrin kan náà àgbẹ̀yẹ. Ẹ ṣe èṣù rírì àbẹ̀fẹ́ mi. Mm-hmm. Sit down. Ẹ ṣe ọkọ mi. girls. Kọ́ládé. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo complain? Kọ́ládé sọ fún àjọ wa ń lé yìí. Mo sì for the past of minute, so òbí mi lérè kí ló ṣe mí. Kí ni mo ṣe fún ẹ? Wọ́n má bínú, kan tó wà lórí mi pọ̀, ó ju ogun ẹ̀ lọ. Kan tó fà á nìyẹn. Dad, are you set for work? Yes, you can see I'm set for work. Are you leaving us again? No. And when are you coming back? Uh, probably by month end. It's unfair. And what is unfair? Listen, I need to work for money. I need to work to care for the family. Huh? I promise I won't be long. Probably before month end, I'll be back. I love you girls. Ma, you're not going anywhere. <laughs> you're not leaving this house. I don't know why I'm laying. You're not going. Oh my God, you're not going. I don't know why I'm laying. You're not leaving this house. You're not going anywhere. Mom, please hmm? let him go. Should you let him go? Yes. Hmm. I see, yes. Hmm? mo ní kí n rí yín nì kó tó di pẹ́ mọ̀ lọ torí torí bẹ́ẹ̀ bá ti lọ báyìí àmọ̀gbà tẹ́ mọ dé òun mo ṣe wá ní kémi náà béèrè pé ìgbà wo ni ọ̀gá mi ò dé o pé bó tiẹ̀ jẹ́. kí ló kàn ìpàdé bá máa dé. ọ̀gá ọkàn mi ó kàn mí bọ́lọ́pàá bá tara lé tara oko ń wó sà lọ wọn fẹ́ mọ anybody gbogbo wa wọn ò kó lọ kéré máa ń jẹ èmi sì rè bàbá mi ò sùn lẹ́wọ̀n rì kó tó di pé ó fọwọ́ lálẹ́ wù ẹni tí mo kàn ní sọ fún ni pé kẹsàn-án ọ̀gbà tẹ́ dé dẹ́ni ìbówébélé hm, ìbò tí mo sọ ansẹ̀tì náà máa ń pe fóònù àgbéléwọ́ kì í ṣe lánsẹ̀tì torí ìgbà ni màdámù wà yá fóònù ńgbọ̀n bá pe fóònù yín tí ò lọ. sọ́ba kò tí ń ṣe èrè. ọ̀gá rẹ̀ nọ́mà tì ní bẹ́ẹ̀ ṣe mọ̀ ń sọ nù kò jọ mí lójú tèmi ṣàṣọ ni kẹ́ ẹ mọ̀ pẹ̀ wálé o torí àwa tí wọn ló kùn lé. orí ẹ ti bàjẹ́. mo gbà ọ̀gá ẹ ọ̀gá ẹ mọ̀ pẹ́ o ọ̀gá ẹ mọ̀ pẹ́ o a mọ̀ tọ́jú màdàmú ọ̀gá ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ olúwa ẹ yá sáré ti gé káwọn èèyàn mọ̀ wá gbé mọ̀dàmú lọ ó lè má gbé mọ̀dàmú lọ láti ẹ̀wọ̀n gbére mọ́mọ̀ kò wọlé onílé o mọ́mọ̀ wò ní o. wèrè wo ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wò. ṣó ya wèrè mo ní wèrè wo ló ń bá sọ̀rọ̀ tí Samuel ni ma. ṣé mo bí ẹ lè pé kì í Samuel. no it's my old friend. It's your old friend. yes. lẹjọ ń ṣe wèrè lórí títì so nǹkan tó ń ṣe é sìn yìí nǹkan tó ń ṣe é ó ti Then someone mú aṣẹ́wó pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ̀ so mọ́ra no. o oh, ní old friend there, Abi. oh i can explain. explain mo fẹ́ gbọ́. onidi is it is a medical doctor. Mm -hmm. so ah uh, there's a loose contact for long a ṣe. Mm. Only. mo ń gbọ́rọ̀ okay a uh, so but see, wọ́n ní kí wọ́n office, so i'm getting there. orí bóyá ti dàrú orí ẹ ó ti dàrú so ẹ ti mọ̀ pé kò sáyè fún yín láti ṣe wèrè níbẹ̀ yẹn ó wá fún ọlọ́pàá mẹ́rin kí wọ́n bá wọn lóyún hòtẹ́ẹ̀lì ó wá ní ọ́fíìsì ó yá wèrè ni mò ń sọ̀rọ̀ pé mò ń sọ̀rọ̀ pé ó pè ọ́ ní. so òṣì ló fẹ́ máa ṣe nu lẹ́mi àbí. mo fẹ́ràn tinútinú. akèrègbè yẹn náà wọ́n ló máa dúró kókun àwọn ọ̀rùn tó wá yá tó ti yẹ bẹ́ẹ̀ yẹn. mo fẹ́ràn tinútinú. mo fẹ́ kó rí ọ̀ pé mo ní ẹ̀yìn àkàrà tó bá yá wàhálà. Hello, ò máa dé ọ̀ ẹ okay, bá Hmm, afa na mo wa ok mo wa ok mo ko mm, ya mo wa ok tó bá ti ń gbọ́ ọ lè yà sọ́dọ̀

Babe. Ẹ káàbọ̀. What's up? Wow, okay. Wow. Ah, fair. I know. Ah, not bad. I bless God. Ṣé mi ò pẹ́ ní kò dára ṣá? Ah, rárá o, already mo ti mọ̀ pé máa gbà bí tẹ́lẹ̀. Èmi àti Jídé àti Rí àní ibi tá a fẹ́ lọ. Mo lè gbúdọ̀ kọ́kọ́ dá dúró fún ẹ bí kọ́sí mi mọ̀ bí a máa délé ní abá nìyí. Èmi sì máa gbà bí tẹ́lẹ̀ ṣàlàyé fún ẹ. We're right. So this is your. Ah, sure. Yeah. So, then guess what? No, I don't like that. Guess so. I'm not good in that. Àwọn aláwọ̀ lẹ́tí wá. Uh, mo ti padà mọ̀ kó máa fẹ́ notice uh, tó ti ń ṣe wèrè pé kíní kan ṣe kíní kan yẹn. Ọmọ ń fẹ́ dé. You don't mean this. Yes, I know. Wow. so, pé mo máa padà baby. Yes, baby. I love you so much. I love you too, baby. Ah! Kí ni mo lè ṣe fún ẹ náà? Mo ń credit account ẹ. Okay. Ó yẹ, o máa ní ìdìyẹn fún nǹkan kan. mo ti fún ẹ two hundred celebrate me. ah ó mọ ohun tó ṣẹlẹ̀ jẹ́ kí n gbé ẹ jáde jẹ́ kí n pe Jídé àti Níyì kí n fún wọn ní ìròyìn tí Ọlọ́run ṣe fún mi. mo ti ju ọ̀rẹ́ mi ti wọlé. Hello Jídé yá níbo ló wà mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn mo fẹ́ gbé yín lọ sí club wa ti Níyì Ọlọ́run ṣe oore ńlá fún mi lénìí èmi àti jọkẹ́ à ń bọ̀ lọ́dọ̀ ẹ níyì ò ti di òfin ọmọ mi níyì láìkì rìn ó láìkì rìn ìyá mo ń bọ̀ mo ń bọ̀ mo ṣáà ń bọ̀ sí i mo ti gbọ́ ẹ mo ń bọ̀ babe kí ni nǹkan tó fẹ́ mú bóyá ló gbé bàgẹ́ kó lọ. No, kò sí much mo ní iṣẹ́ kan tí fẹ́ bá mi ṣe ni send I want tí mo ní sórí email mi ẹ lọ check ẹ ẹ check him. yín mo send ẹ sí yín lẹ́yìn so ìdílé ìjọba ti tú pẹ̀lú ẹ and get back to me. no kò sí much I check him, yín náà ẹ tán gbéyàwó bọ̀ wá bá nìkan in n gàrùn ẹ check email yín kẹwàá bá tí mo send síbẹ̀ àmì ò lè fẹ́ kẹ́ fẹ́ kẹ́ gist nǹkan tí mo kọ́ yẹn mi fẹ́ kẹ́ mi fẹ́ kẹ́ sọ fún mi pé no ọwọ́ ìrìn ìjà náà dúró ìlànà juice another person. ọ oh, good ẹ ṣe ẹ máa bá yín sọ̀rọ̀ níta bọ́ṣù wa lọ́fíìsì mo ṣiṣẹ́ lọ́wọ́ all right ẹ ṣe. Taylor. Ẹ Mr. Yeah, Mo ní àwọn questions kan fún Can you ni reason tẹ́ ṣe fẹ́ divorce ìyàwó yín? Because hmm, Patana and Matana, issue tí bàbá àti ìyá ò bá sí papọ̀ wọ́n máa ń affect àwọn top àti tán pé àwọn ọmọ yẹn kéré àwọn ọmọ yẹn kéré. Yeah, ọmọ tó ṣẹlẹ̀ ìdálò ní ìṣèlú wọ́n ṣe ń ṣe ilé títí wa ìwọ̀ nílé bòmí oyè yín bẹ́yìn and let me tell you one thing ṣẹ́rí nǹkan tí mo fẹ́ ni mo sọ reason tó wà tó behind divorce yìí ó wà láàrin èmi àti ọlọ́run ọba tí mi lè rí fi fún ẹ̀dá láyé kankan oyè bẹ́yìn na nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ò ní kẹ́ ṣe ṣẹ́rí lórí àwọn ọmọ mi wọn ò ní problem ń tọ́ máa jẹ tọ́ máa mu owó skul wọn everything ọmọ lọ ọmọ lọ nírọ̀ wá sí rọrùn tí nǹkan ní di lọ́wọ́ now mo ní nǹkan tí mo kọ fún yín thirty percent of my property ẹ kó fún ìyàwó mi kó máa lọ and divorce yẹn condition tí mo fún lọ́dọ̀ mi ò gbọ́dọ̀ ju one month lọ. bọ́sẹ̀ ti consider àwọn ọmọ yẹn ṣá. ẹ má worry pàtàkì àwọn ọmọ wọn ní problem ẹ má worry thirty percent of my property ẹ kó fún kó máa bá tiẹ̀ lọ. okay. oyè yín bẹ́ẹ̀ yẹn. okay kó jogún then mi n fẹ́ jẹ́ a month lọ tó máa lò lọ́dọ̀ mi. ah no problem. ìgbà wo ni ẹ máa fún lẹ́tà yẹn. Eh, by God's grace by next week o ti máa ready sẹ́mi nìyẹn kò sí wàhálà ẹ má lè kó kọjá next week ah, mo bẹ yín lórúkọ lọrùn ètò lè díjà wá sílẹ̀ ní ẹ má wọrí kò sí ẹ ṣe. àdáwà ní dọ́tà ń lò fẹ́ o omi ìfẹ́ lájọ bí ìwẹ̀ wá. mo ti ẹ̀ ní nǹkan tó ń fẹ́ bẹ́ẹ̀ sọ sórí àwọn Yorùbá ló sọ pé tọ́mọ ẹni bá ṣe dáadáa ẹ jẹ́ ká jẹ́ kí ayé mọ̀ tó bá dẹ̀ ṣe burúkú ká jẹ́ ká yé mọ̀ tó yẹ sórí láti wà tí mo ti nírọ̀ wá ti rọ̀ tí nǹkan kan dẹ̀ tí ó sì dìwọ́ tí ó sì dìnà yorùbá ní yínníyínní kẹ́ni ṣe mí ọ̀nà fẹ́ kí n fẹ́ mí mọ́ rẹ̀ o àtàpà tó tilẹ̀ fún mi ní good news lórí ọ̀rọ̀ bébí mi tó wà nù ẹ̀ inú mi kàn ń dùn sí ẹni ṣọlọ́pọ̀ lọ́jọ́ ẹ̀ mo credit account ẹ̀ kékeré nìyẹn máa fún ní five hundred thousand nírọ̀lẹ́ kó lọ shopping shop anything tó bá ti wò wò. ṣé ọkọ mi. màá gbàdúrà pé kí ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kó bá mi sọ ẹ̀ láyọ̀ tàlàfíà kó rúurí kó lè sọ rẹ̀ níjọ́ tó bá bímọ káì ilé tíwà tọmọ mi máa gbé pálásì ọba ò lè dá tó. That's the fact. So yeah, yeah. Ṣọwárí gift ẹlẹ́kẹta tí something fẹ́ fún ẹ. Ó wà níbí. Ó wà níbí. Surprise package ni. <laughs> Máa wọ̀rẹ̀ mo ti gbé wọlé kó o tó mọ̀ pé nǹkan wà nílé. Eh. Ṣé ẹ? Kí ni ẹ? Jíjú surprise package gidi ni <clears throat> mo fẹ́ fún ẹ. so yẹ yeah. sign of true love kí ló is black. Oh yeah, ẹ̀ kó o mi lájú ẹ̀ rè òye máa ń lọ olólùfẹ́ Yes, I'm worried. I love you. I love you so much. finally. sínú ajẹ báyìí. nìkan èrè nìkan ṣoṣo There's something tí mo fẹ́ discuss pẹ̀lú ẹ drop fóònù yẹn mi lè má bẹ sọ má mi tẹ fóònù ṣùgbọ́n lẹ́fẹ̀ẹ́ fún this thing very well bó bá ṣe wá náà wá ṣe máa gbà ṣé ìwà tó I want divorce. Divorce? You heard me clear. <coughs> like seriously, divorce? Yes. Are you joking? Ẹ wọ́n fi mo dákú ṣeré ni want us the divorce. divorce. You are a wicked man. You are a wicked man. You are ingrate. Useless idiot. Say whatever you can say. I want divorce. <laughs> É kásán o ẹ kásán mà Hello. kásán o. lọ́sùn wa ń gbá géètì géètì ọ̀gá mi mọ́mọ́ wọlé wa ẹ Hello. o ṣó ṣí o. kò sí a ní àwọn mẹ́sẹ̀gì fún màdàm láti chambers. ẹ ní mẹ́sẹ̀gì fún màdàm ńlẹ̀ wá ṣe ńlẹ̀ wá mú lẹ́tà wá ẹ mọ̀ pé lẹ́tà wọn fi padé léńgí wá ni láyé ìgbà wọn ni ó yẹ mọ́ tú lẹ́tà wọn ni. ẹ tù ní tútù lẹ́rù olè ẹ mọ́ tù. This is an highly confidential matter. Madam ni mo fẹ́ rí. Ẹ confusion gangan ni sọ. It's a confusion. Ẹ Madam. ẹ má bínú arábìnrin ló wá lónìí wọ́n ní kóhunkóhun wá gbé lẹ́tà fún yín ẹ sì mọ̀ pé lẹ́tà náà fi parí légé wá lọ́jọ́ wọn ò gbé pọ̀nsẹ̀ yín ìṣúṣà ìbọn òmùrù

Thank you so much. You're welcome. Have a wonderful day. And you too, darling. Yes. wọ̀n náà fẹ́ máa lọ ọjọ́ wá ń rà yín sọ̀rọ̀ kọ́gà mi ti sáyìn bí nǹkan bá ṣe kéré máa ń jẹ́ lọ́kùn sí kéré. so máa send condition ti tèmi sí yín ẹ̀ṣẹ̀ wàá rí type máa sign ẹ̀ then hmm, n bá ti cut call immediately tí n Call cut tẹ̀ máa send ti tèmi sí yín. Hmm. èmi kọ́ládé fún ní divorce letter bó ní kí n ti bẹ̀rẹ̀ hmm. wọ́n ní kí ro tèmi fún o láago mélòó. Hmm. Il pé ìgbà tẹ consent wọ́n fún lẹ́tà yẹn ó pè é ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ anything tó bá rí consent sí any country tó bá lóun fẹ́ ẹ̀wọ̀n mind ẹ̀wọ̀n mind ẹ̀ àtàṣe Il lẹ́tà yẹn pas nǹkan tí mo fẹ́ ni mo sọ Il yín o lọ́yẹ́ má wọ̀rí ìyẹn kéré gan ìyẹn kéré gan àwọn nǹkan tí mo ní kí ẹ bá mi fún nínú property mi ẹ make sure pé everything wà mẹ wà yàn dá kò sí wàhálà ẹ tẹ bá ti set ẹ bọ wá sílé wa kò sí wàhálà ọ̀rọ̀ ẹ ṣe kẹ́tẹ́kì ara yín yà ẹ kí family <laughs> obìnrin pẹ̀lú tèkéte ṣá ó tó nǹkan condition sí divorce thing of one of my condition ẹ kó máa mú lọ apá mi bẹ̀ sí wàhálà. con để như con cho cho lỡ lệ ya wow baby 아이고 시원해 이거 Don't worry. I'll pack you something different. I choose to maintain. 옷이 있는 거 같은 못했어, 보니까. Ah, hmm. lọ́yà máa ti mú divorce paper wá fún ara ilé yẹn. àárí yìí. àwọn ti mú wá. so sọ. but kò tí ì sign ni. kí ló dé. torí lọ́yà pé mi kò tí ì sign ni. tó ṣẹlẹ̀. wọ́n ló sọ pé òun náà ní um, divorce condition tó ń fẹ́ yìn place sínú ẹ̀. condition ló bọ̀. ẹ náà. obìnrin náà náà fẹ́ tẹ́ ọmọ abẹ́ fún ọgá ìlẹ̀kẹ́. kí ni ní pé kí ni fún kí ni sọmọ tó ṣẹlẹ̀ anything tó bá rí kó kọ sínú ẹ̀ ṣòye bẹ́ẹ̀ yẹn eh. bẹ̀rí mi jẹ́ trust mi ah. kò sí tó máa ṣẹlẹ̀ ó lè sáyìn kó jẹ́ kí n wọlé ó máa sáyìn trump nínú nínú nínú divorce paper yẹn a month péré ni mo fún. a month ti bíṣọ́ ah, fẹ́ kí n bímọ láì ní bàbá ni. o ò lè bímọ tí ọkàn balẹ̀ so ah. jẹ́rìí ẹni tó ní. mi ò jẹ́rìí tó bá ti di òrò kí ni. fọkàn ẹ balẹ̀ ó ń lọ ó ń lọ jẹ́ kó kọ́ lọ́rẹ́ kọ́ kó kọ́ sínú ẹ̀ ó yẹ ó máa padà sáyìn ẹ̀ kò sáàyè sí kò sí nǹkan tó ń bọ̀ lókè kó ya sáàyè ni ẹ̀ ní ilé mi ò lè pẹ́ láti mi ò lè wíìsì kí n wọlé kò sí nǹkan tí mo ṣe wá yọjú sí bíbẹ̀ ṣé ó mí sẹ́ǹsì ni kí ló di òṣì àná. tilẹ̀ ò gbà ọkọ̀ ìbálẹ̀ àti òtúrọ̀sì ni kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn gbẹ̀rí mi jẹ́ ó máa lọ ó ti gbọ́ ó máa lọ ọlọ́run kò ní bí ewúdí èmi àti ẹni màá máa sẹ́nu owó jẹ sáwọn ọmọ mi àwọn akékèé wọn. ara mr akọni ìfẹ́ olólùfẹ́ mo fẹ́ ọ o nígbà èrò nígbà o condition àti view tí olólùfẹ́ mo fẹ́ ọ o ti attach ẹ̀pọ̀ mọ́ lẹ́tà yẹn náà máa fún yín ní ìwé kan tẹ́ máa láti sign ọ̀ máa fẹ́ kẹ́ go through rẹ̀ náà ẹ̀ máa fún màdámù so lẹ́yìn ìgbà yẹn àwa máa mọ next thing. tinútinú mi gbogbo ohun tí mo ní tìrẹ ni olólùfẹ́ ò máa gbé ọ òde It's okay. Oh yeah. Good. Shining mi ló fi ń sùn mí To sign is not my problem. Nǹkan pọ̀ náà ti go through nǹkan tí mo type from lawyer. Please, it's just a month ni mo ń bẹ̀bẹ̀ fún. You know, during the exam, fáwọn ọmọ mi so that everything will go scot free. Ká kàn play fake love as usual kò ní affect education wọn ọmọ yẹn i'm just pleading and tọ́ bá ti parí exam wọn it's just one month i'll take my leave and pack my things mo ń bẹ̀ yín ni. Hmm? no problem sọ àlà. thank you. ẹ jẹ́ kí n sign. bẹ́ẹ̀ tí ẹ fẹ́ tó dé ibi dé ẹ̀. ó lọ máa bá mi bì í ó ní business kan tá a fẹ́ ṣe òun ló gbaṣẹ́ yẹn tó bá dẹ̀ ti gbaṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó máa ránṣọ mọ́ owó yẹn òun àti níyì owó káwọn lára bíi <laughs> wọn ò dẹ̀ lè fi tọwọ́ wọn lẹ̀ wọn ò lè fi tọwọ́ wọn lẹ̀ àti tún gbaṣẹ́ tọwọ́ mi òun mo ní kí n pè tí ọmọ problem wà nígbà àdá náà. Ah, that's remind me mm-hmm. o ti ẹ̀ bẹ́ẹ̀ ni divorce condition. mi ò bẹ ọtí yanjú ẹ ní yóò wá kó fún mi fipá. ẹ lóòótọ́ ni lóòótọ́ ni lọ́ọ̀yà wa wọ́n lè ti ka nǹkan tó wà nínú ẹ̀ nǹkan tó kọ as condition ẹ̀ in fact ó fọ́ nìyẹn try cover kan pé so that kò lè affect education àwọn ọmọ yẹn ó ṣáà sọ gbogbo ẹ̀ ọkàn wọ́ jẹ́ kí n sọ̀kan tó wà náà fún ẹ ó ní ní a month tí mo fún un yẹn ẹ̀ sọ̀rọ̀ pé month tó wà nínú kínní pépà mi fún pé kéèmì àtọ́ máa ṣe bí tọkọtìyàwó nínú ilé ká máa so mọ́ra wa lójú àwọn ọmọ a máa kiss ara wa a máa fún ara wa lóúnjẹ a máa ṣe oyè rẹ̀ yẹn so that inú àwọn yẹn á máa dùn. irọ́ ni irú ni gbogbo ilé ètò obìnrin lásánlàsàn ni wọ́n fi jẹ́. ṣé ètò obìnrin lè jẹ mí ni. ha obìnrin apá ẹ̀. kò lè pa mí gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ ó kàn mú condition wá ni ṣé mi náà máa dá lónìí ìgbà tó sọ̀rọ̀ ẹ̀ tán lọ́ọ̀yà pè mí sẹ́yìn lọ́ọ̀yà ní kí n play along pẹ̀lú ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ yẹn kí inú àwọn yẹn lè dùn. irọ́ ni kọ́ni ráyè àwọn ọ̀tọ́ mo ló pa fún ẹ oògùn yẹn má pè. fọkàn ẹ balẹ̀ kò lè ṣe ewu ṣó o trust mi mọ́ ni. Ah, eh. fọkàn ẹ balẹ̀ tó bá sọ bẹ́ẹ̀. tó bá ti ń ṣe kí ní jù báyìí ó máa fẹ́ tọmọ mi o mi ìdàdà yìí nǹkan ṣe mi ìdàdà yìí nǹkan ṣe ọmọ mi. ó yẹ bẹ́ẹ̀ yẹn ìdàdà yìí nǹkan ṣe ọmọ mi mi gan miss ẹ mo miss ẹ tó fọkàn ẹ balẹ̀ ah, eh, ìjọ́ ọ̀lẹ́ mọ́tò máa fi pín sí i mo ti dé mo ti délé nìyẹn mo ti dé sí ẹ lọ́rùn mi n tún lọ ẹni wẹ̀ lẹ́yìn àmọ́ gbẹ́ni ẹni wẹ̀ ọyọ mm. rẹ̀ yẹn tó bá fi tọ̀tún la màá lọ sílé màá lọ máa kílẹ̀ àná pẹ̀lú kọ́ńtíṣàn kò sí gbọ́. jẹ́ kí jẹ́ kí jíjẹ́ kówó ọwọ́ ẹ̀ wá. Hmm? How do I look? What bulldog? Oh Looking good. Thank you, Daddy. Look in pocket. In the, the rubber band. appreciate it. welcome, darling. àwọn ọmọ yín fẹ́ ló kórè àfihàn ṣá. wọ́n láìpẹ́ ọ̀rẹ́ máa láìpẹ́ àwọn nǹkan wọn ni. ẹ̀ṣú. Yeah, sure. Remember? Okay. See what you do now? Yeah, yeah. yeah. 既然是 P 师派的头，再来一个光点。这是什么玩意儿？ Our new saying won't want for Gumara. But they don't like artificial swimming for artificial swimming. So I'll do Thank You know why? My first husband. I love you. Love you too, darling. Love you. Sorry. I can hear your view. Mm, I can't hear your view. Bí ọ̀rẹ́ bá kọ̀ mí, dúró sí mi. Ń gbòòrò ẹnu fi aṣọ ọdún rẹ nu. Ó lè dá lẹ́nu. Wọ́n tọ̀ ọ̀gá ní ọ̀gá tí ń ṣe dáadáa lẹ́nu. Lẹ́nu ọjọ́ mẹ́ta. Kárọ̀nù kánù bí ẹni fẹ́nu. Kásáwọn. Mo mọ̀ pé bó bá pẹ́ bó bá yá o, orí náà yóò ṣe kí ni yóò dorí àpérò orí lórí Ah, ọ̀gá mi o àjẹgẹ́rẹ́ lè ti nù mo fẹ́ nù kó mọ ni kó mọ bí nǹkan mi kó mọ bí olóró. ó ti da mo fẹ́ rush lọ síbi kan fẹ́ ṣe nǹkan fún family mi ní pẹ́ paransi. ọ̀gá mi ó dáa bá ó dáa bá ah, ah. a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí ká ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni a ti mọ̀ ń gbáyò tèwọ́ ni mo dààmú ló lẹ́lẹ́ tán kàn lẹ́nu àwọn ọmọ náà ojú wọn rí rente ọ̀gá ẹ wọ́n bínú sí ìbára ẹ náà ni ọlá yín náà là ń jẹ bẹ́ẹ̀ bá tún bọ̀ ẹ̀ bá mi ra búrẹ́dì bọ̀. wàá rí búrẹ́dì tí o kì í. ọ̀gá mo fọ́ fún yín pàyà inú ilé wa nínú. ọ̀gá fọ́ fún ẹ. ọ̀gá bẹ́ẹ̀ bá rí sùn àlòkù sáàsì kan náà làjọ ń lò ó tó gbélé lọ́dọ̀ bàbá ńlá bàbá mi. bá mi ṣí gẹ̀ẹ́tì yẹn sẹ́ẹ̀. ẹ má gbàgbé sùn mi o. ọ̀gá ẹ má mú ìdìbọ̀ ẹ má mú ìdìbọ̀ bá ẹ má mú ìdìbọ̀ ọ̀gá mọ́kìtà sẹlẹrẹ́sọ̀ mo wà lẹ́bí o kó má lọ bá kọ̀ǹfàṣọ̀ o ẹ mọ mú ìbọ̀ wọ́n kò rí rẹ́rìn rí rẹ́rìn ẹ mọ mú bọ̀ ẹ mọ mú bọ̀ ọ̀gá mọ́kìtà púpọ̀ ẹ rọra mọ yiri sí àárín ẹ mọ yiri sí àárín. ẹ rọra mọ yí ẹ rọra mọ yí wá ọ̀gá ẹ díẹ̀ ẹ mọ fà wọ̀ ẹ mọ fà wọ̀ orí yín pé ẹ tẹ̀ mọ́lẹ̀. so báwo làwọn ọmọ yẹn ṣé ah. changes wà. yeah changes wà. wọ́n ti That's good. in fact It eh, won't impress me you know But tí mo ti follow conditions, tí àwọn fẹ́ tó mo ti ń pè àlọ́ pẹ̀lú ẹ̀ so kò the problem àwọn ẹ̀ ń ṣe wọ́n that, dáadáa you know and each day wọ́n dẹ̀ mark number of days you know <laughs> kò sí wàhálà ṣáà wọn ṣáà lack anything. ah o ah, trust ẹni tó ní ni wọn lack kankan everything wọn ni mo provide. mo ní kọ́. Ah. ìyá ẹ̀ ló ń pè o. ẹ̀ẹ́ eh, bí i náà. hello there. ah no mo ti call office ẹ̀ẹ̀kan bíi aago mẹ́rin lọ school office mo wà pẹ̀lú Jídé àti Ṣọlá ẹ̀ a ní meeting pẹ̀lú níyì ní ìlà wàá ń dúró yìí àwa ìtàn fi tíì jẹun no kàn má dúró dè mí nà ó táwọn bá rí mi wọn lè jẹun ok ní kàn máa jẹun pé màá bá wọn lẹ́nu ẹ̀ ok ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ èmi fruit sì wà nílé fún wọn ní fruit kọ́ máa fi ṣe step down ó yẹ màá join in thirty forty five minutes ẹ màá join in sẹ ọ̀rọ̀ ẹ̀ ó ṣe. ṣé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ ló wà kí ló fi pa fún pé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ ló wà ọ̀rẹ́ kí ló sọ fún pé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ tuntun ló wà kí ni. jọkẹ́ jọkẹ́. èmi làwọn ọ̀rẹ́ ẹ. jọkẹ́ ó kún kí ihò ruru ruru ṣó mọ̀ pé wo bíi ẹni tó ń gbéyàwó bọ̀ àbá kò kí ń garun o géèmù kìíní mò ń play along pẹ̀lú ẹ̀ nìyí ó yẹ bẹ́ẹ̀ yẹn ń ta bá fi pamọ́ ló máa ń níyì. ni wọ́n sọ pé wà lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀. nǹkan tó yẹ kí n sọ fún nìyẹn tí n bá sọ fún pé mo wà lọ́dọ̀ ìyàwó tó bá lọ gba kọ́nà àṣọ sí ẹ ńkọ́ ọ bóòlù orí ẹ ó mọ̀ pé ìwọ ló ní nǹkan ẹ kò sẹ́ni tó ń bẹ dùn ṣó ti wá ń bínú nìyẹn ó dà má bínú má bínú náà anyway tó mọ̀ pé láwọn ọmọ yẹn ò tí ì jẹun pé mi dúró dè so jẹ́ kí n tètè máa lọ so that wọ́n á lè tètè jẹun ọ̀hún kí mo ṣe múnú ọdún báyìí ó wá ń lọ. kò dẹ́ kí n bà wọn nínú jẹ́. tí kò sí pẹ̀tọ́ ti dé lọ sáré wá lọ bẹ́ẹ̀ yẹn kọ́lá adé ò ń ṣe mí o. má bínú tí mo bá ṣe lẹ́jù tètè máa lọ àwọn máa ríra. wọn ló tọ mílẹ̀. kí n fi ẹ́ lẹ̀ kí n fi ẹ́ sílẹ̀. wọn lọ ló tọ náà. mo ti ní. máa ń bẹ̀ sọ̀rọ̀ lórí fóònù. ó ń lọ. máa bẹ̀ sọ̀rọ̀ lórí fóònù sẹ́. wàá rí mi ò bí mi.

jọjọ ló máa ń kó sí inú ọlọ́dẹ láti bí oṣù kan báyìí bá ẹ̀. kókó ka mẹ́sẹ̀gì ní ọkùnrin ọ̀gbọ̀n ó fi bàtà oyún lẹ́yìn àtọ́jọ́ ikú pẹ̀lú kò kó owó tẹ pẹ̀lú bí mo ṣe ń jẹun bí àlàáfíà nù àbí àmọ̀ tí kọ́ládé òbí rẹ̀ mi kọ́ládé òbí rẹ̀ mi. Bani iná ògbé kọ́ táwọn fẹ́ táwọn tún fẹ́ pè bá táwọn tún fẹ́ pè mí ìdè mo lé ẹ̀mí mo tún rẹwà sí. tí o bá nífẹ̀ẹ́ ṣáà fi hàn sílẹ̀ fún ọ̀sẹ̀ kan yẹn ò ní rí ni. Ah. <laughs> Kọ́ládé, ṣé kò tó ṣe fún mi ṣó láti bí ọ̀sẹ̀ méjì kọ́ládé tó ti fi mí lẹ̀ pẹ̀lú kọ́ṣọ́ tí mo wà yìí òun pè mí òun mẹ́sẹ̀jì mi ò ṣe létí wọ́n pé òun pé kọ́ mi ṣé kò tẹ́ fi mi mọ̀ kó tó da ẹ́ tó da wọ́n pa àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ṣé tó dúdú bá fọ́ tí wọ́n lu kí wọ́n dúdú yìí náà nì tí wọ́n lè pé kọ́ mi wọ́n lè reply mẹ́sẹ̀jì mi kó ṣe kó ṣe fi mi lọ́kọ̀ balẹ̀ ẹ́ ṣé fẹ́ pa mí ìwọ̀n ọkùnrin yìí láti bí ọ̀sẹ̀ méjì ah ọ̀bẹ ah ọ̀bẹ ọlọ́run ọ̀bẹ ọlọ́run àkọ́ tó ṣe fi mi ò lè da wọ́n lè rí kó sì máa ọ̀rí mi òbí rọ̀ ẹ́ mi mọ̀ pọ̀ burú tẹ́ yín ọmọ pẹ́ mi mọ̀ pọ̀ ó fi wọ́n kẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n wọ́n jókòó wọ́n jókòó sọ̀rọ̀. sọ ti owó tán tọ́lọ̀ ń pariwo pátápátá ń sìn yín ọmọ yorùbá kan ló sọ pé ẹni téèyàn bá rí kéèyàn má dà lẹ́bi nítorí o mọ tó wà èmi tó rí o nǹkan tó ṣe mí o ibi tí mo wà o mọ nǹkan tí mò ń ṣe ó yẹ bẹ́ẹ̀ yẹn o wá ń bára lu ohun bẹ́ẹ̀ níwó and get this to your score jẹ́ kí lè jẹ́ first and the last fún ẹ ní ilé ayé yẹ tó máa fi kú má ever insult àwọn ọ̀rẹ́ mi mọ́ ó yẹ bẹ́ẹ̀ yẹn má ever in your life insult àwọn ọ̀rẹ́ mi àyè àwọn ọ̀rẹ́ mi ọ̀tọ̀ ni àyè tiẹ̀ náà ọ̀tọ̀ lẹ́nu ó pò àwọn ọ̀gbẹ́kọ̀ ó wọ̀nà ọ̀gbẹ́kọ̀ lẹ̀ ẹ jọ kí ló ti yẹn kí ló ń gbé tó ń gbé gan-an kí ló ń gún ẹ gàràgàrà ṣe èyí tó rí mi ṣe mo jọ Mutiu àbí mo jọ sọ èrè mo kọ̀ lásẹ̀kẹ́ èmi ni wọ́n fẹ́ scam èmi ló sọ pé lóyún tó rẹ̀ lóyún olùkọ́ lè scam mi àbí. oyún wo ni mi ò ní oyún wo ni mi ò ní ṣe mo rí report mo fún ní bọ́ọ̀sì rìpọ́ọ̀tì now, ó wá pé mi ò lóyún ṣé o rí rìpọ́ọ̀tì náà àti àpájọká rìpọ́ọ̀tì kan mi bẹ̀rẹ̀ sọ fún mi. ní rìpọ́ọ̀tì tó fọwọ́ rẹ̀ kọ tó fọwọ́ rẹ̀ fọ́ọ̀jì afẹ́fẹ́ ti fẹ́ àti ìyá adìyẹ ṣáàdì ọ̀rẹ́ ẹ ti tú àṣírí ṣèbí tí rìpọ́ọ̀tì ò bá tú àṣírí tó yẹ kó o lò fún rẹ̀ kọ́ ó ah, ṣàtijọ́ fún ṣáàdì ọ̀rẹ́ ẹ ah. ó lè fi tú àṣírí ẹ nìyẹn ah, anyway mi ní nǹkan tí mo fẹ́ bẹ sọ ó yẹ bẹ́ẹ̀ yẹn mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ wípé gbogbo ń tó bò tó rò pé cover èmi mọ̀ ó yẹ bẹ́ẹ̀ yẹn. láti kò rí bẹ́ẹ̀ kò ní mí kò láti kò rí bó ṣe ròyìn. ẹ kò rí bẹ́ẹ̀ i'm not angry with you. Mm. mi ò máa gbọ́. kò láti mo lóyún mm. ó bàjẹ́ ni. Mm. torí pé mo fait ni mo mo yẹ fẹ́ sọ on m'a bien mo nous, bí ẹ nínú nínú jẹ́ kí n lè ṣàlàyé fún ẹ. tó o bá nífẹ̀ẹ́ mi ní tòótọ́ torí ti bàjẹ́ yẹn wàá pè mí bómi yẹn bàjẹ́. mi mo mo yẹ fẹ́ sọ fún ẹ ni mo pé tá a bá ti ṣe bí tó bá ti délé bá ti ṣàlàyé fún ẹ. tálẹ̀ tálẹ̀ mi olórí mi kúndínlá dé yẹ àdàlẹ́ bá dálé mi rú ni ẹ̀dọ̀ lórí burúkú ṣáde má dáṣà lórí owó pàǹfù ẹ̀ di mo ló bàjẹ́ ni mi ò bínú sí ẹ bàjẹ́ o mi ò bínú sí ẹ sórí nígbà tó mọ̀ pé orí yẹn bàjẹ́ ó bàjẹ́ ni tó bá nífẹ̀ẹ́ mi tó tọ́ wàá pè mí pé oyún ti bàjẹ́ o ọlọ́run tó ṣe tó bàjẹ́ ọlọ́run máa padà ṣe mí ẹ̀ ń bẹnu sí ẹ àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn kò yẹ kó máa fi pamọ́ fún mi so yẹ ó dẹ mọ sáré ọ̀rẹ́ ẹ̀ ó dẹ bótobóto ni so ti mọ yí èèyàn tó ti máa sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kọ́títọ́ mi ò bínú sí ẹ mi ò bínú ẹnu nǹkan wọn fi nǹkan bẹ́ẹ̀ yẹn wọn fi ṣeré ìdí nìyẹn tí mo ti fáwọn ọ̀rẹ́ mi gbé kọ́ máa ti gbé kọ́ ọ̀lẹ́ tó bá ti pè wọ́n tèmi ló dẹ̀ fi gbé kọ́ ọ̀lẹ́ lọ́kàn ó tásìkò àti sọ tinú mi fún ẹ ni mo ṣe gbàdí wa if not o ò ní rí mi ìyẹn ti lọ nìyẹn ọlọ́run á ṣe mí fún wa ṣó yẹ bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ ọmọ mi láìkí omi rẹ̀ máa parọ́ fún mi kò sí wàhálà kò sí wàhálà. kí mo tiẹ̀ fẹ́ máa lọ tẹ́lẹ̀ dómi tí jẹun náà. Eh, anything tó bá ti wà lẹ̀ anything tó ti wà lẹ̀ jẹ́ kí n jẹun tó máa lọ olówó tí màá jẹun sí wàá rògbì àmọ̀ bínú ni jẹ́ kí n jẹun kí n tó máa lọ. bínú. kí n bínú mi bínú. ṣé kí gbá kókó gbé kí n wá eh, sáré kí kó ṣe tán. ọ̀rọ̀ tinútinú hùn mi gbogbo tí mo ní ti rẹ̀ eh, mo fẹ́ ọ tinútinú mi gbogbo tí mo ní ti rẹ̀ ni olólùfẹ́ ò máa gbé ọ òde tó kàn àyà mi ó. Owó tí a mú bọ̀. Ṣé iṣẹ́ kan ló jẹ́ ní ìlọ? Ẹ̀fọ́ ni tàtí mo ṣokùn sọ. Ṣé ní ilé tó kù síta àwọn ọkàn táyà ọ̀dà? Inú àwọn àjèjì kì í ṣe. Coco Shock. Shock, that was okay. Jenny was in the bed discourse. Jenny, check what you do to my good news. I'm sure. You'll find bad news now. Come on, you're right. I'm back. Want to send two million to my account? Two million? Yeah. Two million lọ fún ẹ ìdí àkójọ pé mo ṣe lọ ní gbogbo fún kí mo mo ṣe bọ̀ ó ṣe sẹ́ni ó sì mí jẹta mi tí yàn tán. kò má ta. mo tún yàn láti mi yàn. kò má ta. ẹ ṣe o sórí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ sórí ìrìn àjò ẹ̀dá láyè bọ́lọ̀ ti ṣe kọ́kú máa rìn tí ó bá rìn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má dé ibi tó fẹ́ dé láyé ṣóyẹ látìgbà tí mo ti mọ̀ ẹ́ ọlọ́run mi ì regret. n go regret. I must have to confess you are the best. ọlọ́run obìnrin tó yẹ kí ọkùnrin máa fi tọrọ pé fún mi ní ọkàn ọlọ́run fún mi ní olóbìnrin bí ilé òun yẹn question for your name. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè dùn mọ́ ẹnu ó dẹ̀ lè dùn ẹ́ ṣùgbọ́n màá fẹ́ kó o gbà bẹ́ẹ̀ ṣọ relationship èmi àti ẹ nǹkan tó dáa ni now let me ask you one thing irú ọkùnrin wo ló rò pé mo jẹ́ náà. Uh-huh wà òkè very handsome wà kẹrin o ní respect fún mi tábàdà dé orí tìbẹ̀ yẹn náà o mọ̀ ọ́ ṣe dáadáa. ẹkùn ni ẹkùn ni ọlọ́fun ẹkùn. ọwọ́ ọmọdé kì í ti máa rántí o wà òkè so o wà kẹrin kò sí kòtò òbẹ̀rẹ̀ lọ́wọ́ tí o kò ṣe fún. o ṣe inú mi dùn kó mọ ọ̀pọ̀ obìnrin ni ọmọ rẹ̀ jọkẹ́. Mm-hmm. Um, níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fúnra wa ṣe yẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́ kó mọ kíndìn kan pé relationship mi àti ẹ ó máa stop lẹ́nu má get me wrong má get me wrong I love you with all my heart. No, Then I love you as my wife. Okay. Yeah. And I still love you. But I must say this. I love my wife so much. More than any other thing in the world. You just say you love me. Then kí ló tún mú ìyàwó ẹ̀ wá? Mo ṣẹ̀rù bí a good news tó fẹ́ mú wá ni pé ah, wọ́n mọ̀ ti parí o kí n máa kó bọ̀ lé lóòótọ́ ni wọ́n mọ̀ tó parí. so what's bringing all this. ṣé wọ́n mọ̀ tó parí yẹn i need to go home go back home and settle with my wife. sórí ìyàwó mi ló ṣe nǹkan tí mo fi bọ́ síta tí mo fi pàdé ẹ̀ excuse me listen listen òun ló ṣe nǹkan tí mo fi bọ́ síta mi mi ní lọ́kàn mi ì nílérò mi ì gbàdúrà kí níyàwó méjì ní gbèsè ayé mi. are you trying to break up with me have you have you. no i'm not breaking up with you oye oh, yeah. i'm not breaking up with you ohun tí mo sọ fún ẹ ni wípé relationship èmi àti ẹ yìí ó máa dópin lónìí kò tẹ̀ ní gbérí mọ́. Ah, I can't continue with this again ó ti affect òun mi ìyàwó mi ti padà wá sí mi. ṣé mo ti bẹ̀ẹ́ lóòrò yìí a ti parí ẹ̀ náà fún ìsìnkú ni. má ní lọ́kọ̀ má bọ̀ má bọ̀ o ti ń ro lọ sẹ́yìn nìyẹn o ò ń rò pé bóyá nítorí oyún tí ó wà ojú no no no má rò bẹ́ẹ̀ má rò bẹ́ẹ̀ no má rò bẹ́ẹ̀ má rò bẹ́ẹ̀ sórí kinní yẹn ẹ jọ́ni èmi àti ẹ ó yẹ ó wà fẹ́ ọmọ mi gan wọ́n affect ìyàwó mi but mo rí pé ayọ̀ tó sọ nínú ilé mi yẹn ó ti padà dé kí ni mo tún ń wá ká. kò lè dúró òde dúró ṣé mo ti bẹ̀ẹ́ ó ti dúró náà ó ti dúró. mi sọ pé. ó ti kí ló bẹ̀rẹ̀ báyìí ó ti bú. má bọ̀ babe kíní ìsìnkú ó lè bẹ̀rẹ̀ ẹnu wẹ̀. bẹ̀rẹ̀ ẹnu wẹ̀ ọlọ́mọ wà pẹ̀lú ẹ̀. ó ti dúró letter to go. Igwe lo lẹ́nu tó ara ẹ̀ máa ṣe. Igwe lẹ́tà ti bá kú. Mo bá ní orí tí mo fẹ́ ṣe fún ẹ, wá bá mi. Igwe ni tó ṣe ń bí. Ọmọ mi ti lè àwùjọ ọ̀rọ̀. Igwe ni ó dé. Stop it now. Why embarrass me? Why embarrass me? Why embarrass me? Igwe ni ó dé. Do I love you? I'll still continue to love you. olólùfẹ́ mo fẹ́ ọ nígbà yìí nígbà òdì olólùfẹ́ mo fẹ́ ọ nígbà ẹ̀rù nígbà òdì bí yàrá bá kọ̀ sí bí ẹbí bá kọ̀ sí mo fẹ́ ìfẹ́ òde kọ mi sílẹ̀ mo fẹ́ràn tinútinú hùn mi gbogbo ohun tí mo ní tìrẹ ni mo fẹ́ràn mi gbogbo ohun tí mo ní tìrẹ ni olólùfẹ́ o máa gbé ọ̀rọ̀. tó tán àyà mi yọ. ṣé níbo níbo ló ń lọ sọ̀rọ̀ náà kó dẹ̀ jẹ́ báàgì. Um, firstly i really appreciate you pé ẹ cooperate pẹ̀lú mi throughout gbogbo ayéjà ẹ pè mí ṣọ́ọ̀tì pẹ̀lú mi àti káwọn ọmọ ìmọ̀ anything gbogbo affect affect exam mi i really appreciate you for that so mo believe pé tọ́ba ti ń fàkàrọ̀ ṣùgbọ́n ojú túmọ̀ sí ilé pẹ̀lú òbí and a month to left for me is only two extra so I think I have to leave thank you. kò síbi tó fẹ́ lọ. ẹ ò níbi tó ń lọ. jẹ́ kí n sọ kíní kan fún wọn kò sí nǹkan tí ò yeah. rí ṣó yẹ ṣó gbogbo àwọn tó ṣẹlẹ̀ yẹn jẹ́ ká rí i Yeah. Let me tell you one thing ọlọ́run ní ètò fún ayé gbogbo wa sórí nǹkan tí ọlọ́run bá dà síyàn lágbádá tó o bá ti yán ó máa fi jóná mọ́ ẹ lọ́wọ́ òun ni mọ́ ìwọ ni divorce letter ìwọ ni everything yẹn rí as past rí as mistake ṣe bẹ́ẹ̀ mi mọ fún lọ́ọ̀yà ní instruction pé kó ṣe divorce paper fún àjọ sign ẹ̀ ni ṣùgbọ́n ìgbà yẹn òye òye mi ni tẹ́bi bá ń ṣe bí ẹni tí ò gbọ́n ó yẹ kí wọ́n lè ṣe bí ẹni tó gbọ́n náà. màgbọ́ tó bá wá kẹ́rù tó kù lẹ́sìn tó lọ tó jáde kù life mi mo ló kí n ti bẹ̀rẹ̀ yẹn dá mi hmm. ìyẹn ti kọjá ìgbà tí mi ò mọ nǹkan kan nìyẹn I love you. I love you with all my heart. Are you sure, darling? I love you. Thank you. I love you too. Thank you. Kò I'm so òtún ìgbà lọ́wọ́ ni. Ikú ló ń gba aṣọ lọ́rùn lórí. Till death do us part. Àwọn omi gan. Akíndóde. Nígbà tí mo fúnra wa ti If àkókò máa lọ láàrin òru yìí sí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀dá ló máa hold responsible. Má ó yẹ ara express wọn ayé nìyẹn jẹ́ ká sọ́dọ̀ ọ̀nà kàlọ́ kò fi báyìí jẹ́lẹ̀ àwọn àgbẹ̀ báyìí jẹ́lẹ̀ àjẹ́ kí ok tí a lọ tí olólùfẹ́ àdáwà ní dọ́ta ń lò fẹ́ o ìfẹ́ lájọ fi ìwẹ̀ wá òtútù fẹ́ ń pa wá olólùfẹ́ jẹ́ kájọ lùfẹ́. fẹ́ mo fẹ́ ọ o nígbà ẹ̀rùn nígbà òjò bí yàrá bá kọ̀ mí bí ẹ̀bí bá kọ̀ mí mo mọ̀ pé ìfẹ́ ò lè kọ̀ mí sílẹ̀ mo fẹ́ràn tinútinú hùn mi gbogbo ohun tí mo ní tìrẹ ni mo fẹ́ràn tinútinú mi gbogbo ohun tí mo ní tìrẹ ni olólùfẹ́ ò máa gbé ọ òde. sókàn.